sọ̀rọ̀ wà máa hàn bí ẹ̀yẹ olùjà sọ̀rọ̀. iná ni mo ń sọ wà á dá padà. ìjẹsà ọyá dá padà olórí kúrúkúrú orí ẹ ti kú bí iṣu àlọ tòmátò kọlọ àdúgbò sọ pé tòtò kọlọ mẹsàn án ti tẹ tẹlé lọ ó lè tún gbàgbé lọ. olórí kúrúkú ọmọ sàgbé tòtò kọlọ ló fẹ́ rà tòtò tòtò kọlọ ni mo pè olórí kúrúkú ọ̀gá wàhálà mo ti bùbù lábọ̀ láàbù mo ti fẹ́ wọlé sà. tó o bá máa wọlé kó wọlé lísàbì náà wọlé lọ́jọ́ kìnìún. ẹ̀ka